kù màláìkà ní péré anam tàbí ìyẹn ọmọ yìí gbogbo ìtàn àkókò kàńkà ọ̀hún ní ṣẹ́yìn ìlà yìí sábẹ̀ bìhàmdìhì ولكن لا تفقهون تسبيحه مركا جسر سالي لنا من تسبيح يومه أما أيك نيه غير نامه أما شو بيان كابنه هاد وجي كنا منه أنا بنا أنا بنا مكان أمين haka ya kullu zikirin kata biziki dindin la ilaha illa ta ta kula ina ya ku zaki kunya amale kwa babon abin ki dindin mana ne ha ne sai na yana da zan dawo yan zikiri da nan zai ya kawo na bai ona na na na atin ni na ta balle ke yi ya zai ta na ko kwa ban ko yi wa kullu du'ain ata jadwa bin kalan abadi aure a wata akwai kwatan kwaya mu da kwa za ku zaɓe keka kwa ka ta kwa kwa kuma na kuma nan da mai tawo adirin kwata zai adirin ma wa bani zai yi wata adirin kwata da zai wata adirin tilawatar Qur'an ilaka yake nan zan wani Qur'an ayi kan daga daga daga daga daga daga tayi an ewa ka kana ka wa pokalin ana ma Qur'an kunya da wa on zati bakara ko ka ana ta ni zati nas on zati fatiha do kana zai na zati nas ona wa ko wa ma ta ere ere nan zai zati kunya ya ko ro ni ko ta ni ran ona ne ita ne ya no ya gora ona man chon zati fatiha kana sọ́ọ̀tù náà sí ọ̀ní sọ́ọ̀tù fatiha kan sọ́ọ̀tù náà ẹ̀rọ náà wọ́n ka six thousand times bí wọ́n fọwọ́ qualify kọ́ láti sọ́ọ̀tù command ẹ̀rí ọ̀mọ̀ta lànà tó lọ́wọ́ lẹ́yìn. ọkà and because ẹ náà ká ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní jọ̀ọ́ ìgbà ni bẹ́ẹ̀ tó wá rí fídíò ọ̀hún náà ni ẹ̀rọ náà ti wá fẹ́rẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ píríntà sí ìyìnbí píríntà ni anako ìtọ́lọ̀ làm dáàrú fẹ́kẹ̀r dáàrú fẹ́kẹ̀r abáàrọ̀ náà fi ọ̀nà ìkẹ́yẹ́ ní píríntà náà yẹn àtàkọ́dùmù ìníyà yàlùwà ẹ̀rẹ́ náà ń tàbí ní píríntà ni ìlànà yẹn náà so iná náà page ninety six àwọn kàrẹ́ náà abẹ́ẹ̀ nínú ba ku kaga ni ka ku wani kunya kuma ku rasa wata kunya this money is six hundred thousand pounds eh of any other flat then ìjọ wa ń sọ̀rọ̀ sílẹ̀ sí ọ̀rọ̀ wa lẹ́gbẹ́ orí kí sáà fọ́nrán mi ní pàpà mi times six hundred thousand pounds ìdáńgbé èrè yóò ń gbọ́ kànáà àbẹ́ ní ìjọba ìfúnmáà ni àṣẹ́bí àkàrí kẹ̀wọ́n náà kàánù àbúlẹ́tò náà ọkọ̀ láti tíjọ́ náà ṣe ọkà ilé yìí ọ̀rọ̀ àti gbèrà náà àbúlẹ́tò ń tó mọ́ nípa àmà ìkọ̀láhùn sí alá muhammad ala ali muhammad kama kọlẹ́tà ala ali ibrahim innaka hamidu majid alama barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ali ibrahim innaka hamidu majid wa six hundred thousand times should be equal to one hundred 1 salatu fatih salatu fatih kunyah That ọ̀nà mọ̀ sọ̀rọ̀ tí wọ́n ti hàn ìjọ ọmọ wà ọ̀fẹ́ ìjọ ọ̀fẹ́ mi because wẹ́ẹ̀rẹ́ ṣé ní ìkànnì fúlẹ́ẹ̀tì ìdí ọ̀nà olóńtó mílíọ̀nù kàmán ó ní ìkànnì six hundred thousand times six hundred thousand. ọ̀là náà yìí tọ́kùn tọ́sí ra mẹ́. Wọ́n á bá gbọ́ mẹ́. Tàbí mílíọ̀nù kó. Yá á bá gbọ́ mẹ́ take away women àgọ́ òjò ìkẹ́lẹ́nà mẹ́rin kò hàn láti dòmíyà láti ohun tó mú ní kàfẹ́ ẹ̀ ọkọ̀ àná dẹ́ ayé dákú èyí lẹ́pẹ̀ bí iṣẹ́ ó tẹ́tẹ́ bí afẹ́fẹ́ wà họ̀ ẹ̀ ọ̀nà mẹ́ka ẹ̀ bí àgọ́ ìjọ mọ́ ní ilé ayé ìmọ̀tọ́ ọ̀tọ̀ wọ ilé ayé ìmọ̀tọ́ tọ̀pà ọ̀ ẹ̀ lọ́kù ti ayé àwọ̀ àmì tí mo rí sọ̀rọ̀ àlẹ́ sẹ́lá ọkà